ilé sọ pé we all know that suna is not compulsory kí ló tún sọ yìí sọ́ọ̀gbọ́ gbogbo tí mo ti sọ ọ́lẹ̀ ni wípé àwọn àáfàá pín sí méjì lórí ojú bíbò àwọn kan ní sunna ni àwọn kan ní wájibù ni ọ̀gbọ́ gbogbo yẹn ni so ọkọ wa bá wájibù lọ ìyàwó bá sunna lọ lórí ẹ̀ òkè títa ni ó se mo lérò pé ìwọ tó kọ kínní nǹkan ọkùnrin ni ọ ta ní ìwọ bá wájibù lọ ìyàwó ẹ bá ọ bá dájọ́ pé súnà ni lọ títa ló yẹ kó ṣe láàrin yín méjèèjì. mo wá ní kẹ́ ti bi ìtànà kí oògùn bí ṣe máa bẹ̀rẹ̀ tóbìnrin máa kọ̀ lọ́kọ̀ ẹ̀ lọ́wọ́ nù wẹ́rẹ́wẹ́rẹ́ nu. ni ó di pé tó bá wọlé tán tàbá sọ kankan fún pélé tó gẹ súnà ó lè nígbà tó jẹ súnà o kò ní ìdí. so mo ti dáhùn béèrè oníbèrè báyìí pé ó lè ti torí ẹ̀ sọ pé òun ò sí mọ́ ṣùgbọ́n mo ń rọ ọmọbìnrin yìí tó bá ń gbọ́ mi báyìí wípé kó fara mọ́ mú kí fún ọkọ rẹ̀ lórí jìlìbáàbù kó fara mọ́. sáǹdì ọkọ rẹ̀ aláwọ̀ sì ṣe nírọ̀rùn fún ọ. ṣẹ̀wárí ẹ̀ tí ẹ jẹ jẹ́ ọkọ ẹlẹ́hà ọ̀lẹ kì í sọkọ ẹlẹ́hà o ọ̀lẹ kò lè jẹ ọkọ ẹlẹ́hà o báwọn ọkùnrin míì ṣe máa ń sùn kalẹ̀ nínú ilé tí wọ́n sọ ìyàwó wọn di kabúkabú kò rọrùn bẹ́ẹ̀ fún ọkọ ẹlẹ́hà o ọkọ ẹlẹ́hà ó mọ̀ ọ́ oko. yọọ ma jáde yọọ ma lọ ọjà yọọ lọ ma ṣiṣẹ́ yọọ lọ ma ṣiṣẹ́ owó wá fún ẹlẹ́hà àtàwọn ọmọ rẹ̀ so ọkọ ẹlẹ́hà èjòrò jù ọkọ̀ ẹlẹ́hà kì í jẹ́ ọ̀lẹ ọkọ ẹlẹ́hà kì í dóńdó pé tí mo bá fi fifty lẹ̀ kẹ́lẹ́ àná lẹ̀ gbogbo wọn náà wọn náà máa ń ṣe yẹn kò dé o. lẹ́yìn náà ẹ̀yin tẹ́ wá jẹ́lẹ̀ hà mo fẹ́ pe àkíyèsí ń sí nǹkan méjì pé ẹ jẹ́lẹ̀ hà kò ní kẹ́ ẹ má dá bísínẹ́sì ti yín ní lọ́wọ́ o tó ti yé kò ní kẹ́ ẹ má dá bísínẹ́sì ti yín ní lọ́wọ́ ẹ̀hẹ́ ò dín yín lọ́wọ́ ṣùgbọ́n ní májẹ̀mú ni a sì ti sọrú ọ̀rọ̀ yìí kọjá nínú ẹ́písòdù tó síwájú pé obìnrin tó jẹ́ lẹ́hà ó lè jẹ́ olùtajà ó lè jẹ́ oníṣẹ́ ọwọ́ ṣùgbọ́n kò ní ti pàṣẹ rẹ̀ di agáta kò ní di oníjàpá tí a máa lọ tíráfù káàkiri yọ máa lọ Kaduna yọ máa lọ Awúṣi yóò sì pé ẹlẹ́hà ẹlẹ́hà kọ́ ni máa ń ṣerú báwọn iṣẹ́ àwọn agáta nù àtàwọn ọkùnrin so once you are ẹlẹ́hà ó ti yàtọ̀ ó ti yàtọ̀ ó ti ní ó ti ní àwọn báńdírì tí wọ́n fẹ́ kó débẹ̀. so kó lọ dìyẹn mú dáadáa bákan náà ẹ má ti jẹ́ lẹ́hà ẹ má ti jẹ́ lẹ́hà kì í máa rojọ́ ọkọ rẹ̀ bí agáta sì máa rojọ́ ọkọ rẹ̀. nígbà tí jẹ́ ẹlẹ́hà yìí máa rojọ́ ọkọ rẹ̀ torí pé nígbà tá a ní kọkọ ẹlẹ́hà kó sùsùkà kó ru ẹrù rẹ̀ ó rù tán ọrùn ń wọ̀ bàbá tó ń kọ̀mplain sọ fẹ́ kọ́nù ọ̀dà ni ó ń gbìyànjú bó ṣe àti bó ṣe ṣé ẹjọ́ ló tún yẹ kó o máa ṣé bó o ṣe ṣe bọ́kùnrin bàbá rẹ̀ ìgbà wo ló mọ́ rojọ́ bàbá rẹ̀ pé bàbá rẹ̀ ẹ kò fún ọ ní nǹkan báyìí kò sí nǹkan báyìí ọ̀sá gbọ́dọ̀ bàbá rẹ̀ kó tó bọ́ sí ilé ọkọ èèyàn mélòó ló fẹjọ́ bàbá rẹ̀ sùn rí ó sì wá dá sí pé bí ẹ̀ máa ti ajọ́kọ ẹlẹ́hà ẹ̀ mọ̀ rojú ọ̀rẹ́ wáyé ó yẹ kẹ́ ẹ máa fi àdúrà kẹ́ ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ ni kì í ṣe ẹjọ́ burúkú lẹ́yà máa rò ló ti yé. so so àwọn tó gágàtà yẹn àwọn èròjọ ọkọ wọn o wọn kì í rojọ ọkọ wọn wọn kì rojọ ọkọ wọn kódà èmi ń gbé ninety percent kódà èmi ń gbé hundred percent nínú àwọn agàtà nínú ilé ọkọ rẹ tí ọkọ agàtà ọba fowó ọbẹ̀ ẹ lẹ̀ tó bá dé tí agàtà ọba gbé oúnjẹ gidi lẹ fún ah oh god bẹ̀bí ò jìyà. bẹ̀ǹdé ó jìyà lóde olókùú o ìyà tí obìnrin wọn jẹ ń kò jẹ ní tíráì rẹ̀ jọ́ọ̀ lọ gbọ́ pé àáfàá kan kọ ẹlẹ́yà ọbẹ̀ ẹlẹ̀ ọwádé oúnjẹ ẹlẹ́yà ni máa lù kì í ṣẹlẹ̀ so ẹ jẹ́ kí kábẹ̀rù ọlọ́run kọ́kọ́ ó ṣe ojúṣe rẹ̀ kíyàwó náà ṣe ojúṣe ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run ṣe nǹkan tó yẹ kó o ṣe jìnnà sí tó yẹ kó o jìnnà sí sọmárì bẹ̀rù ọlọ́run nìyẹn ẹja bẹ̀rù ọlọ́run. so ẹ jẹ́ ká fi ìdáhùn yẹn mọ́ báyẹn ó yẹ kí arákùnrin kó ti rí nǹkan dì mú bẹ́ẹ̀ ìwọ́n tó ti jẹ́ arábìnrin náà á ti pààrọ̀ wà fún ọ má wulẹ̀ dájọ́ sí i àwọn kan ti èfẹ́ ṣẹ̀ há tí wọ́n ń wá ẹni tí ó ha wọn tí wọn ò rí àwọn kan tó fẹ́ ṣiṣẹ́ sẹ́rí ordinarily kò rọrùn fóbìnrin kó jẹ́ láì àlùbáríkà kò rọrùn o ah kò rọrùn kò rọrùn o ah kí ló fi ń ṣeré yìí kò rọrùn bóbìnrin ti lọ́kọ̀ àlùbáríkà kò láti jẹ́ àwọn ọkọ àlùbáríkà ìyàwó wọn máa ń jẹ́ lẹ́hà wọ́n wò ní ìsìn àwọn iṣẹ́ tí ọkọ ẹlẹ́hà tó gbọ́dọ̀ máa ṣe tọkọ ajáta kì í ṣe fi àpẹẹrẹ wò wo ti omi tọba bọ́kùnrin nídìí odò nílẹ̀ Yorùbá àwọn ọkùnrin tó lè bá ń di odò mo fẹ́ kà fún ọ yìí bá ṣe lọ ò lè bá ń di kànga tí o ti níyàwó olùbáǹdì kànga tọ́ba tó wá rọ́pò èmi tó ti dàgbà lágbà tó ti níyàwó ọkọ ẹlẹ́yà ni ó jẹ ò lè ẹ̀fà bá ọkọ ajá tàǹdì kànga kí ló fẹ́ wá débẹ̀ ah èèwọ̀ ni ọkọ ajáta láàyèláàyèlá muhammadu rasulullah yóò lọ di odò ah sánmà fẹ́ jábọ́ nù ẹ́ ọkọ ajáta yóò wò pé kí ni ìyàwó òun ṣe kódà ládùúgbò bí tómi ti mọ́ wọ́n ó lè ti jíjàwé látago mẹ́rin kò fẹ́ mọ̀ bóyá wọ́n pò mọ́lẹ̀ ó lè ti jíyàwó ẹ̀ èmi ti dáhùn àdúgbò kan rí bí ìgbà tí mò ń gbé lóde omi máa wọ́n burúkú lóde tó láago mẹ́rin aago mẹ́rin àájì tá mi èmi fún ara mi ńlọ́pọ̀ mi. lásìkò tí mo jíun àwa àti obìnrin tí èsè lẹ́hà òun náà wà síbẹ̀ ọkùnrin tó jíyàwó ẹ̀ pé kó lọ ọkọ mi nítorí pọ́ mi wọn láago mẹ́rin tó sì tí ó sì di aago márùn-ún àbáago márùn àbọ̀ kó tó rómi kan délé bóyá wọ́n ti kọ́kọ́ pòun náà mọ́ mi kò mọ̀ kò mọ̀ so tó bá rí ọkùnrin kan ló dò nílẹ̀ Yorùbá tí ò bá bá ṣe lọ yóò jọkọ ẹlẹ́yà o ò lè rí ọkọ ajá ta lódò ah, nítòsí fa jíjí lọ sódò náà ni pé kò sí omi lárọ̀ọ́wọ́tó wa nílẹ̀ Nàìjíríà kò sómi lárọ̀ọ́wọ́tó wa tómi ọba sì wà lárọ̀ọ́wọ́tó náà tí wọ́n gbẹ́ kànga sínú ilé tí wọ́n fa omi ẹ̀rọ sínú ilé. ọkọ ẹlẹ́yà náà ni ó kúkú fà á kèé ṣe ẹlẹ́yà ni ó fà sínú ilé ọkọ ẹlẹ́yà náà ló máa sanwó ok ìtí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé sáfíìsì tí ọkọ ẹlẹ́yà ń ṣe ọkọ ajáta yìí ṣe bọ́kọ ẹlẹ́yà ti máa ń ṣe bọ̀ìsìn bó ṣe máa ń ṣe kídímà fún ìyàwó rẹ̀ àwọn ọkọ ẹlẹ́ àwọn ọkọ ajáta wọn kì í ṣe o wọ́n ń ṣe é tọ́ba ró lóbìnrin lé kan wọ́n náà wọ́n náà mọ̀ rí náà kèsè mi nìkan mò ń rí tọ́ba sí báàfù mọ̀ rí nítorí pé jọ́ agàtà ni torí pé agàtà ló fi sí yóò sí báàfù mọ̀ rí ni bí ọ̀kan yóò jẹ́ yà pápá tọ́ba ti ẹ̀fẹ́ tọ́ọ̀gì ìlú kọ̀ọ̀kan jẹ́ ń yànà pé òun fẹ́ bomi òun ò romi lónú ilé àwọn ẹlẹ́yà tiwa ní máa fẹjọ́ sùn yìí pé àbúwẹ àbẹ bá ní sọ fún àwọn ọkọ wa o omi tí wọ́n ń pọn òtó o ọ agátò kò lè sọ bẹ́ẹ̀ pé ẹ ọkọ rẹ ò lè pọn mi nà ó kò lè pọn mi tómi bá sì ti tómi bá sì ti di ntó sọọfù ntóbìnrin lò nulẹ torí pé omi tóbìnrin lò nulẹ lójúmọ́ à kì í ṣe kèrè mi tóbìnrin wá di ẹni tí kò máa fi dìgbòdì ní ìdí kànga lórí ọ̀rọ̀ omi tó ti bómi ṣe wọ́n ń bẹ̀ ó yẹ ká kan sára sí àwọn ọkọ̀ ẹlẹ́yà ọlọ́run san wọ́n lẹ́sàn rẹ̀ wọ́n wá ní kí wọ́n wá dẹ lẹ́hà wọ́n ń sọ pé kò tí ì yà sọ fẹ́ mọ orúgbà fún mi káàkiri ni ìfọ̀mọ̀kẹ́ báríkà ń bẹ́ ń kó dẹ lẹ́hà ni. so bí yẹn ti jẹ́ nìyẹn o ìbéèrè míì ó dàbẹ̀ ni pé ẹnì ó gbóhùn sókè ń tiẹ̀ òun gbóhùn sókè ẹ jẹ́ kí n play voice ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. sáà sùkọ́ ló ń jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa mo ní béèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni sà. ọkùnrin àti obìnrin wọ́n jọ ń fẹ́ra wọn òbí rẹ̀ wọn ò tí ì fọwọ́ sí wọn ò tí ì yọ̀ǹda rẹ̀ fún un tírú obìnrin tó wá lóyún fún ọkùnrin tí wọ́n wá ní fẹ́ ṣe ákídù nìka ẹ̀jọ̀ ṣé ákídù yẹn ṣé ó lè fe sóde ṣé akídù nìkan yẹn ṣé ó fẹsẹ̀ rìn lẹ́gbẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ní ẹ̀sà kẹ́ ẹ bá wa nàmọ́lẹ̀ asalaamualeykum warahmatulahi wabarakatuh. asalaamualeykum warahmatulahi wabarakatuh. mo ní kí n béèrè ìbéèrè yìí papọ̀ ni mi ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín mi mọ́ ibi tí yóò yọrí sí ṣùgbọ́n mo tún wá ní kí n béèrè papọ̀ pé tó bá yọrí síbi wípé èèyàn ò lè ṣe ákídù pẹ̀lú oyún ṣé èèyàn tó lè ṣe báyìí tí àwọn òbí arábìnrin yìí tí wọ́n bá ń sọ wípé àwọn ò lè fi ọmọ yìí lẹ̀ àwọn ò lè yọ̀ǹda rẹ̀ láì jẹ́ pé ákídù nìka ó wáyé ṣé èèyàn lè rọra kọ́kọ́ ṣe ná bẹ́ẹ̀ tó bá já sí wípé bọ́yá èèyàn ò lè ṣe séèyàn lè kọ́kọ́ rọra síbẹ̀ kéèyàn ti lánìyàn pé kí wọ́n fi yọ̀ǹda rẹ̀ pé tọ́ba bímọ tán téèyàn wà sẹ̀sẹ̀ wà tún ṣe séèyàn lè síbẹ̀ ìbéèrè kejì tí mo fẹ́ béèrè pé kí kẹ́ ẹ lè. now mo lérò pé a ti gbọ́ ìbéèrè yẹn ẹ jẹ́ bá tún wí. oníbèrè ń béèrè pé ọkùnrin kan àti kan wọ́n ń fẹ́ra wọn wọ́n fúnra wọn lóyún àwọn òbí ọmọbìnrin wọn wá ní àwọn ò lè yọ̀ǹda ọmọ àwọn àfi kí akidu ṣe ákídù nìka wọ́n wá ń béèrè pé ṣé wọ́n wàá ṣe ákídù nìka lórí oyún ni àbí lẹ́yìn ìgbà tó bá bímọ wọ́n tún wá tún ìbéèrè yẹn rìfúrèmù padà wípé wọn ò ṣe kọ́kọ́ ṣe ákídù nìka ẹ̀yẹn ráńpẹ́ lásìkò tó wà nù oyún tó bá wá bímọ tán kí wọ́n sì wá ṣe é dáadáa tí ó fi wá gá sí pé minor akidu major akidu ọ̀gá o minor akidu major akidu ìdáhùn rẹ̀ aláwọ̀ sànú wa tó ní béèrè bá máa ń wọ́ọ̀tì ọ̀rọ̀ ìfẹ́ nínú àwọn episode tó ti kọjá lọ yóò rí ń tó jọ ìdáhùn sí ìbéèrè rẹ̀ yìí ìbá wa rí fáà rẹ̀ sí tí kì í bá ṣe nǹkan tuntun kan tó ṣúyọ nínú ìbéèrè yẹn pé small akidu big akidu ìyẹn ni ó jẹ́ kí n tún address issue yìí ní àkọ́kọ́ náà. haramu ni kí ọkùnrin kan àtobìnrin kan tí akidu nìka ò tí ì wáyé láàrin wọn kí wọ́n máa bára wọn sùn ìbára wọn sùn bẹ́ẹ̀ ní ń pè ní azina azina sinaa a lè ti ṣe àwọn ẹ́písòdù kan síwájú wípé nínú nǹkan tí máa fà á òun náà ni kí ìyẹn sọ pé òun fẹ́ fi ọmọ kan kọ́mọ yẹn wá máa wáyàn wálé kò sí tí ó yọrí sí ju àzínà lọ ìdí nìyẹn tẹ́sìn wa tí ò fi permit tí ò fi allow obìnrin tí à ń fẹ́ lọ́wọ́ pé kó wá máa sálámà sí wa nínú ilé wa ẹ̀sìn ò fàyè ẹgbà wá dípò yẹn ọkùnrin ni wọ́n ní kó lọ máa sálámà sí obìnrin yẹn nílé wọn. tí obìnrin bá ti lè ní àǹfààní burúkú yẹn láti wá máa sálámà sí ẹni tán jọ fẹ́ fẹ́ra wọn ìtí ó padà yọrí ẹ̀ náà ní azina. ká sọ pé wọn ò mọ̀ ọ́ wípé èèwọ̀ ni ìdájọ́ ìgúndọ̀dọ̀ ọlọ́run ká ní wọ́n mọ̀ ọ́ wọ́n tún wá lọ rú òfin yẹn ìkíní kejì wọn wọ́n ti jẹ̀bi kòbókó ọgọ́rùn-ún àti ẹ̀wọ̀n ọdún kan. ká ní wọn ò sí ní orílẹ̀-èdè tí wọ́n ti lo òfin yẹn lé wọn lórí. wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ stọ́ọ̀pù ìbára wọn lò pọ̀ náà kí wọ́n ronú pìwàdà kí wọ́n tọrọ àforíjì sọlọ́n ti wá gba ìrònúpìwàdà wọn àbí ò tí ì gbà á pẹ̀lú bọ́rọ̀ wọn ṣe rí yẹn tí wọn ò rí ìyà yẹn jẹ ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ti já sí pẹ́ńtì ń béèrè béèrè orílẹ̀-èdè nàìjíríà ló wà. so sọlọ́run ti wá foríjì wọ́n bẹ́ẹ̀ wàlọ́hu alam ìyẹn dọ̀rùn kí wọ́n tó gbé èsì rẹ̀ ṣùgbọ́n àmọ̀ràn táwọn afáà fún wọn ni pé kírú àwọn tí bá ń ṣẹ̀mí lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti lòfin ọlọ́run kí wọ́n túbá kí wọ́n tọrọ àforíjì so mọ́síálà kan nìyẹn kọ̀díyà kan nìyẹn lọ́tọ̀ kọ̀díyà míì wá ní ọ̀rọ̀ bí wọ́n ṣe fẹ́ra wọn àbí wọn ò ní fẹ́ra wọn nínú àwọn ẹ́písòòdù tó síwájú àti sọ tó jẹ mọ́ irú kéèsì báyẹn náà wípé ẹni tó fún ọmọ kan lóyún ìtòrò ọmọ pọ̀ nǹkan tó rọ̀ mọ́ ọ̀pọ̀ ìtọ́wá rọ̀ mọ́ yìí ni ó wà á dìmọ̀nu ni ó dìmọ̀nu kí ni ó ṣẹlẹ̀ tẹ̀lé ìfúnra wọn lóyún bóyá wọ́n yọ̀ǹda ọmọ yẹn ni o tàbí wọn ò ní yọ̀ǹda rẹ̀. ọ̀nà méjì ló wá pín sí tí ọkùnrin kan bá fún sísà kan lóyún abala àkọ́kọ́ bẹ ni abala bí wọ́n ṣe jìyà bí wọ́n ṣe jẹ ìyà ẹ̀ṣẹ̀ wọn stroke tí wọn ò bá rí ìyà jẹ lórílẹ̀‐èdè wọn kí wọ́n túbá kí wọ́n máa tọrọ àforíjìn ọ̀dọ̀ ọlọ́run ni kéèsì wọn wà so abala kan nù abala kejì ni pé báwo la ti fẹ́ yanjú ọ̀rọ̀ wọn fáínálì pẹ̀lú bí wọ́n ṣe fúnra wọn lóyún oríṣi ìyàn méjì ni máa fúnra wọn lóyún oríṣi àkọ́kọ́ tí máa fúnra wọn lóyún ni àwọn tó wulẹ̀ fẹ́ fẹ́ra wọn àwọn tí wọ́n fẹ́ fẹ́ra wọn wọn a máa fúnra wọn lóyún ṣáájú akidu nìka oríṣi èèyàn kejì làwọn tí wọn ò fẹ́ fẹ́ra wọn ọkàn yíwọ́ fún wọn ni wọ́n bára wọn sùn lómi bá wọ̀ ọ́ tẹ̀sírí báwọn oríṣi yẹn méjì ni máa fúnra wọn lóyún oríṣi àkọ́kọ́ ni àwọn tán wulẹ̀ fẹ́ fẹ́ra wọn wọ́n fẹ́ fẹ́ra wọn ọkùnrin wu obìnrin obìnrin wu ọkùnrin àmọ́ wọn ò gbé gbá ọ̀nà tẹ́sí ni wọn ò gbé gbà lọ́ba já sí ìfúnra ẹni lóyún zìnà àti ìfúnra ẹni lóyún ìgbà míì bẹ tí wọ́n ṣe sìnà yẹn tí ò ní doyún ló fi gá sí pé ọ̀ràn sìnà yẹn lọ́tọ̀ kéèsì ọ̀tọ̀ ni now ó ti wá doyún báyìí ṣé wọ́n fẹ́ fẹ́ra wọn gúrùpù kan nu ṣé wọn ò níra wọn fẹ́ gúrùpù kan nu lọ́tọ̀ ṣe rí ní ti gúrùpù pé wọn ò níra wọn fẹ́ yẹn ìyẹn rọrùn díẹ̀ láti tètè yanjú ẹ̀ wọn ò nira wọn fẹ́ wọn kàn gba bọ́ọ̀lù wò ni bọ́ọ̀lù bá gò wọn ò sì nira wọn fẹ́ ordinarily bí àwọn tí máa ń yanra wọn lálẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níwọ̀n àgbà tí wọn ò ti níra wọn fẹ́ a ní ìdí ká sọ pé dandan ó gbọ́dọ̀ fẹ́ lára àwọn tí ò ní ra wọn fẹ́ làwọn rapist wà ẹni tó bá rìpù ọmọ kan tó wá doyún ọmọ yìí ò ní fẹ́ wọ́n rìpù ẹ̀ ni ẹ̀ lè wá títorí pé rìpì ń di oyún kẹwàá ní dandan o ọ gbọ́dọ̀ fi ọmọ yẹn ni no wọn ò wulẹ̀ níra wọn fẹ́ mutual love gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àtobìnrin so tí àwọn tí wọn ò níra wọn fẹ́ tí wọ́n bá ṣe sìnà tí sìnà yẹn bá doyún wọn ò ní ká sọ wọ́n di tọkọ-tìyàwó by fire by force kéèsì tàwọn yẹn ti close báyìí nù. No